الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أكيد بسري إتوا إتوا الهداية أفعى níbi tí ẹ ti máa gbọ́ onírànran àwọn ìdájọ́ ẹ̀sìn tí yóò máa ṣe ẹnìkọ̀ọ̀kan wa láǹfààní abdulhamid subhanahu wa ta'ala kọ́lọ̀mbà kọ́mọ́sá ìjà ṣàǹfààní láàyè tó pẹ̀lú ògo ọlọ́wọ́n ba nǹkan tá a máa gbé yẹ̀wò lónìí òun náà ni bí àdúrà ṣe pàtàkì tó nígbèésí ayé ọmọ ìdá ènìyàn òun náà máa gbé yẹ̀wò àwọn ṣéèkì wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni fadila ti ṣe yí Qamaruddin Yunus akóredé hafizahullahu ta'ala kọlọmba tó ṣe lọrùn fún wọn falyatafaddal mashkuran mahjuran ọba tí máa ń dáhùn àdúrà àwọn aládùúrà ọba yìí ọba tó yẹ ká dúpẹ́ fún ni lórí àwọn àdúrà tó ti gbà léyìí táàmà àtẹ̀yí táàmà wasalaatu wasalaamu ala sayyidina muhammad sayyidil mad'uwin ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà muhammad àṣíwájú gbogbo àwọn aládùúrà gbogbo àwọn tí wọ́n ń ṣàdúrà pátá anábìlélórí jù náà àwọn tó ń ṣàdúrà alihi wa ashabihi ajma'in àánú ọlọ́run kó bá nàbí kó bá àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ará ilé pátá ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ gbé yẹ̀wò lónìí òun náà ni ahamiyatu du'a wa fadailu báwo làbí àṣẹ pàtàkì tó nínú ìgbésí ayé ọmọ èèyàn ọláwo lọ́wọ́ fún àdúrà ṣíṣe àdúrà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá tó di yorùbá òun náà ni àdúrà kí wọ́n lè túmọ̀ àdúrà àtàbọ̀rọ̀ إلى الله وإظهار الافتقار إلى الله وتبرؤ من الحول والقوة ìdí wọn pè ní àdúrà òun náà ní ìjìnlẹ̀ bẹ̀sẹ̀ ọlọ́run ọba àlá ọba ẹ̀yọ̀kan ọba tó dá gbogbo nǹkan tó ṣe ń darí ẹ̀ tó ṣe ní gbogbo nǹkan lọ́wọ́ ọba yẹn ni wọ́n pè ní àlá ká máa jìnlẹ̀ bẹ̀sẹ̀ ká sì máa fi hàn yí pé àwa ò ní òun ló ní kó bọ̀ wá nínú tọwọ́ ẹ̀ lẹ́yìn náà ká wá bọ́pá bọ́sẹ̀ nínú ẹ̀mí wa àti nínú ẹnu wa nínú ọ̀rọ̀ tá ń sọ àti nínú ìṣe wa mílẹ̀lẹ̀ haúlì wípé àwa ò lè ní kinní kan yí padà o wọ̀lùkúwà àti lágbára lọ́dọ̀ tó lè ti yí padà àgbàǹkan kan mí ìbọn lẹ́yìn ọlọ́run la haúlà lànà wala quwwata illa billah eléyìí tí wọ́n ń pè lábúrọ̀n wọ́n bá ń ṣàdúrà tẹ́ ọ̀bá mọ̀ ń ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn kọ́ ọmọ jù rẹ̀ bẹ̀sẹ̀ lọ́wọ́ kọ́ máa wá fi hàn ọlọ́run pé ìwọ òní ọlọ́run ló ní kó bù fún ọ nínú tọwọ́ ẹ̀ kọ́ wá sọ fọlọ́run pé ìwọ ti bọ́pá bọ́sẹ̀ kúrò níbi gbogbo nǹkan tó yẹn máa ń gbàgbọ́ wípé yóò yí nǹkan padà àbí gbogbo agbára táwọn yẹn máa ń gbàgbọ́ wípé yóò yí nǹkan padà ìwọ ti bọ́pá bọ́sẹ̀ ńbẹ̀ ọ máa fi sọ fọlọ́run bẹ́ẹ̀. àdúrà àdúrà kúwọ̀tún mùsùlùmí wọ̀sùlá àdúrà òun ni agbára mùsùlùmí òdodo bí bá ti pèyàn mùsùlùmí tí wọ́n bá ní agbára rẹ̀ dà yóò ní àdúrà lágbára wọn ìtumọ̀ ẹni pé ìjì rẹ̀ bọ̀ sọ́lọ̀ ń lágbára tí wọ́n bá ní mùsùlùmí kí ni ìdà rẹ̀ tó fi ń jà yóò ní àdúrà ní ìdà wọn ìtumọ̀ ẹni pé ìjì rẹ̀ bọ̀ sí ọlọ́run ọba náà ní ìdà wọ́n yẹ lọ́mọ́ xarajì mi nàlẹ́ yìí wọ̀lẹ̀ wàbá yìí wọ̀lẹ̀ àmọ́rọ́dì wọ̀lẹ̀ wọ̀lẹ̀ gọ́làbà wàhálà àárẹ̀ ìbànújẹ́ àti gbogbo ìṣẹ́gun ọ̀tá àti kí ọ̀tá ó máa léèyàn ká gbogbo àwọn tá a sílẹ̀ yìí òun náà ni ìdààmú tí máa ń bọ́ ọmọ èèyàn láyé wọ́n ládùúà wàlfàtàhì àbúwábìl bàràkàtì wàlxẹ̀ràt òun náà ni kọ́kọ́rọ́ téèyàn máa fún sílẹ̀kùn rè àtàlùbáríkà nínú sẹ̀míyàn àdúà àdúà amúrùn ìlàhì ibi tó pàtàkì dé òun náà ni pé ọlọ́wọ́ bá aláàlọ́ pàṣẹ ẹ̀sìn ìdàdúà ọlọ́run pàṣẹ wípé ẹ̀sìn àdúà nítorí àdúà ẹ̀sìn ni ọlọ́run wá pàṣẹ pé tẹ̀lọ́nà pé ẹ̀fẹ́ sìn mí ẹ̀ máa ṣàdúà kò sẹ́lẹ̀sìn kan tí ẹ̀ ṣàdúà kò sẹ́nìkan tó pèrè lẹ́ni rí tí ò ní máa ṣàdúrà ọlọ́wọ́n bá pàṣẹ ní Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́wọ́n bá yín sọ fún yín pé ẹ pè mí ọlọ́wọ́n bá ní ẹ pè mí ẹ pè mí àṣẹjìbìlọ́kùn ìgbà yín lọ́hùn ẹ pè mí mi àṣẹ látọ̀dọ̀ ọlọ́run bọ́lá wọn bá pààyàn láṣẹ èèyàn gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ náà bí èèyàn máa tẹ̀lé àṣẹ ọlọ́run ìtumọ̀ ẹni pé èèyàn ń sin ọlọ́run láti ní àdúrà ìbára ni nítorí pé èèyàn ń tẹ̀lé àṣẹ ọlọ́run tọ́ àtúlá ọlọ́run ní wọ́dọ̀ ọ̀hún mùsùlùmí lẹ́wọ̀dìn ọlọ́run bá ní ẹ máa pe ọlọ́run bá yẹn o ẹ máa pe o ẹ máa pe o ẹ máa bẹ̀ o kẹ́ ẹ wá ṣe ẹ̀sìn yẹn kẹsẹ̀ ní aláfọ̀mọ́ fún ọlọ́run ìtumọ̀ ẹni tó dẹ̀ bá ń pè é òun náà ni ẹ máa pè torí ẹ̀sìn ni ọlọ́run nìkan ló sì lẹ̀sìn ẹni a bá ti ń pè é pé kó gbà wá kó là wá kó ṣàánú wa à á ti ń sìn nítorí pé àdúrà hó wọlé ìbáàdà ilẹ̀ nàbì sọ ànábì ẹ̀rí àdúrà ti ṣe ìbáàdà ni a sì gbọ́dọ̀ sí nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba Allah ọlọ́run fi ní ẹ ọlọ́run nìkan náà ni ẹ máa pè níbi ẹ ti ń pè ẹ má pè nǹkan mí máa wò nínú gbogbo tọ́lọ̀ ń dá ẹ̀yọ́ máa yára mi nínú ẹ̀sìn wa àdúrà lọ́lá púpọ̀ àdúrà pàtàkì wà á dọ̀láhùn dá ìyá bíi ìjàmbá ọlọ́run bá tún wá sọ nínú àyà mi yìí pé ẹ pè mí èmi sàdéhùn fún yín pé ń dà yín lóhùn bọ́lọ̀n bá sì sàdéhùn yóò ṣe kárẹ̀ ọlọ́run bá ní wọ ìdásá àlẹ́ka ìdájì ànìfà táwọn ẹrú mi bá wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé èmi ọlọ́run súnmọ́ súnmọ́ wọn ni àbí mo jìnnà sọ fún wọn wípé fáyín ní ẹ̀kọ́ rẹ̀ ibẹ̀ mo súnmọ́ wọn púpọ̀ èmi ọlọ́run súnmọ́ wọn púpọ̀ òjì ìbò dá àwọ̀tẹ̀ dá ìrẹ̀ àdá àmì yín dáhùn ìpèpè náà bá pè mí tó bá dé pè mí lọ́ pè gbogbo ìgbà tó bá pè mí èmi ọlọ́run dáhùn ọlọ́run ọba aláàtí wá promise wa ọba tí ì ọba tó dé pé ó lágbára lórí gbogbo nǹkan ó lóun fún yín ní garanti òun fún yín lọ́kànbalẹ̀ yìí pé bẹ́ẹ̀ bá ti pè òun òun dáhùn ọlọ́run fẹ́lẹ́ ṣètẹ̀jì bóòlì àmọ́ nǹkan tẹ́ ṣe ni pé fẹ́lẹ́ ṣètẹ̀jì bóòlì èyí náà dé mi náà lóhùn tí n bá ní ẹsẹ̀ ẹ máa ṣe tí n bá ní ẹ máa ṣe ẹ kó mbẹ́ kí n lè tètè gbàdúrà yín lẹ́yìn náà wọlé mi náà bì ẹ lè gbà mí gbọ́ ẹ má gba nǹkan mi gbọ́ lẹ́yìn ọlọ́run wọ́tọ́ bá jálá dùá àdúrà tó gbàgbọ́ òun nìkan náà lágbára ẹ̀ ọ̀gbọ̀rọ̀ tó gbàgbára mi gbọ́ mọ́ èyí tá à ń pariwo nílẹ̀ yorùbá nìyẹn jama a sì máa pariwo náà ní títí títí tẹ́lẹ̀ fi bọ́ lọ́rùn wa ọjọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba ní tẹ́ bá fẹ́ kí n dá yín lóhùn nǹkan méjì lẹ́sìn láti ṣèjì ìbéèlè ẹ̀yin náà débi náà lóhùn ọlọ́run ní má jẹ́ ọlọ́run ní má mú ọlọ́run ọba ní má ṣe ah ìwọ náà dọ́ ọlọ́run lóhùn ọlọ́run níbẹ̀ bá ti ń sọ ti ń dá mi lóhùn èmi náà máa dá yín lóhùn ẹlẹ́ẹ̀kejì rẹ̀ lówó mi náà bí ẹ wá gbà mí gbọ́ èmi nìkan náà ni ẹ gbàgbọ́ ẹ má tún gba nǹkan mí gbọ́ mọ́ bẹ́ẹ̀ bá ti ń ṣàdúrà ẹ má tún lágbára kọ̀rọ̀ kankan mọ́ làálàhùn yẹ ṣòdúnà ọlọ́run ọba ni tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ èmi ó tọ́ wọn sọ́nà ibi tí oríire wọn wà wọ́n sì oríire náà gbà èmi ó tọ́ wọn sọ́nà yín dáàbòbò wọn gbogbo tí wọ́n fẹ́ ní ìfìlẹ̀ wọn lọ́wọ́ tí wọ́n bá ti gbà mí gbọ́ ilẹ̀ yorùbá táwọn wà lójọ́ náà àwọn yẹn ń ṣàdúrà àmọ́ wọn gbọ́ lọ́n gbọ́ ẹ̀yọ́ máa yá mi bóò ló ti gbà nǹkan méjì gbọ́ ọgbà fọlọ́ lálágbára nígbà ọ̀ka kùrù sí ìta ó tún wá gbé agbára kan jáde nínú ilé nínú ọ̀rá tó dé sí ó tún wá ń sọ pé eléyìí náà agbára àwọn ayé ni agbára àwọn bàbá ni àwọn bàbá olóògùn ló gbé fún wa àfọ̀ ìjálàbí ló dá máa lò ó gbogbo nǹkan míì tó o gbàgbọ́ yàtọ̀ sí ọlọ́run ọba yóò sọ ọ́ di kẹfẹ́ níwájú ọlọ́run lẹ́yìn náà kò ní jẹ́ kọ́ ọlọ́run ọba ọlọ́run nítorí ọlọ́run ti ní òjì ibù dá àwọ̀ tẹ̀ dá ìfà dá àárín ọlọ́run tó bá dé bẹ́ẹ̀ nìkan ni wọ́n bá ń pè tí wọ́n sì gbèmí nìkan gbọ́ èmi ọ̀dà wọn lọ́wọ́ ọlọ́mọṣẹ́ ìgbàgbọ́ wa àdúrà máa ń gbà wọn kó fura ṣẹlẹ̀ Allahu hayy ọlọ́run bá wa ó jẹ́ àmà pàtàkì àdúrà débi pé ojú àmà tì wọn ọlọ́run tí ẹnìkan bá tẹ́wọ́ kò ní nǹkan míì tó tẹ́wọ́ sí àtọ̀ sí ọlọ́run tí wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run tó sì dé pé nǹkan náà ń bẹ lọ́wọ́ òun òun sì lágbára àti ṣe kóhùn ọmọ wa gba àdúrà ń tọ̀hún lẹ́ni tó gbà ń gbọ́ tó tún tẹ́wọ́ sóhun ọlọ́run ní máa ń tì wọ́n lójú ìbò ní tìjú lọ́wọ́ anábì ní inna rabbakum ta'ala hayy karim anábì ní ọlọ́wọ́ bá yín ọba onítìjú ni ọba ọlọ́rẹ̀ ni nǹkan pọ̀ lọ́wọ́ rẹpẹtẹ yastahyi min abdihi ní máa ń tìjú lọ́dọ̀ ẹrú rẹ̀ idha rafa'a yadayhi ẹrú rẹ̀ tí ọgbà ọtẹwé méjèèjì sí yìí máa ń tẹ ọlọ́run lójú ayọ̀rọ̀ dáhùnmá ṣèfura ha ìbẹ̀tẹ̀ yìí kọ́lọ̀ wá jẹ́ kọ́ dáwọ́ náà padà lófìfo láì jẹ́ pé ọlọ́run fi ti fẹ́ ní lọ́wọ́ ọlọ́run bá ní kọ́ dáwọ́ náà padà lófìfo ìtìjú náà jẹ́ fún wọn lọ nígbà tó jẹ́ pé ọgbà kan níbẹ̀ lẹ́yìn wọn lọ kí ló wá dé tó wọn ní fọ ìtumọ̀ ẹni pé ọlọ́run ọba àlá yìí máa ń fún ẹni tí máa ń tẹ́wọ́ sàdúrà nínú àwọn pàtàkì àdúrà táàfin máa pàtàkì àdúrà ẹ̀yọ́ màyá mi nínú ìṣòro àdúrà òyẹ̀rú dòlọ́kọ́dọ̀ gbogbo àkọọ́lẹ̀ ẹbú tó bá fẹ́ ṣẹlẹ̀ àkọọ́lẹ̀ ẹbú tí wọ́n ti kọ́ mọ́ pé aburú báyọ̀ jálù ẹ lọ́dún ni wàhálà báyọ̀ bá ọ lọ́dún ni nǹkan báyọ̀ sì ọ lọ́dún ni ní nǹkan aburú téèyàn máa ń sá fún téèyàn bá ń ṣàdúrà púpọ̀ ọlọ́run ọba yóò ṣe sàánú yàn yóò fi àdúrà náà yóò fi pàkàdà ara burúkú náà rẹ fún yàn anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni la yaruddu alqada'a illa ad-du'a anabi ni kò sí nǹkan kan tó lè dá kádàrá padà àkọọ́lẹ̀ ebú tó fẹ́ ṣẹlẹ̀ yẹn kò sí nǹkan kan tó lè dá padà tọ́lọ́run fi ní bí ọ̀ṣẹlẹ̀ mọ́ ilẹ̀ dùhà àfi kí ẹrú yẹn jẹ́ ẹni tó pọ̀ lálàdùhà àfàdùhà nìkan àdùhà nìkan ló lè dá kádàrà burúkú padà lẹ́yìn àdùhà gbogbo ibi ọba rí ọkọ̀ yìí bọ̀ gbogbo ibi tó ọba rí kọ lọ gbogbo ẹni ọba rí kọ gbàgbọ́ gbogbo agbára tó ọba rí kọ máa lò àdùhà nìkan ní dá kádàrà burúkú padà kò sí nǹkan mìíràn lẹ́yìn àdùhà wàlá yazidu fil umr illa al-birr ànábì ní kò sí nǹkan kan tó lọ́n fi mọ́ mọ́yàn lẹ́nu gbogbo tó dùn kéèyàn máa ṣe eré lọ kó máa ṣe dáadáa nílẹ̀ yorùbá làwọn ó ti máa gbọ́ pé ọ̀pá tó bá tọ́ kì í pẹ́ ń gbó inú òròrí yorùbá nù yorùbá lẹ́nu àmọ́ nínú ìgbàgbọ́ ànábì ní ẹni bá ń ṣe dáadáa torí àwọn yóò máa ṣàdúrà ọkùnrin tí máa ṣe dáadáa ọlọ́run ọba náà yóò fẹ́ kọ́ wà lérí ilẹ̀ ń kọ́ nínú àwọn pàtàkì àdúrà táàfin máa bá dùn àṣẹ pàtàkì tó ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní jẹ́ ilé wa pé gbogbo tó ń ṣe fún wa látòkè sọ́mà ń fún wa ní malẹ̀ ń fún wa ní odò ń fún wa ní atẹ́gùn ń fún wa ní gbogbo orin nítorí mo jáde láti lè fún wa gbogbo tó lọ́run ṣe fún wa táàfin bá dùn ayé ọlọ́run bá ní bí ìbá jágbó àtẹ̀sí wọn bá ti ṣe kan bẹ́ẹ̀ ọlọ́run bá ní kul ma ya'ba'u bikum rabbi ìrẹ́ ànábì sọ fún gbogbo wọn ipe máa yẹ àbá òbí kùn rọ̀ pé ọlọ́run ọba yín ọba tí ń yà sí láwùlọ́ àdúrà òkun bí ìgbà jẹ́ pé ẹ̀yin ṣàdúrà àdúrà àwọn aládùúrà ìní gbogbo ara yín ń jẹ pé ìbá sẹ́nìkan ti ń ṣàdúrà mọ́ ọlọ́run ọba òṣèlú yà sí wa mọ́. tọ́wọ́ tó kọ́lọ́mọba aláàkọ́ yà sí ọ kọ́lọ́mọ bí àbùkátà rẹ kọ́lọ́mọ sọ̀rọ̀ rọrùn àdúrà lọ́tara òun náà ni pé tẹ́rìkù dùá yìí alámọ̀tò ghadabi rahman gbogbo ìgbà tí yẹn bá ti fà dùá lẹ̀ tí ó ṣe tó ní ṣe bá ṣe ṣe ṣe ṣe ṣe látijọ́ iná àrí gbígbà dùá òfin alágbájá òfin alábùwà báyìí àṣẹ bákan náà ni ṣé òun alágbájá òfin alábùwà báyìí àṣẹ bákan náà ni ìṣáàṣì náà fún wa àṣẹ bákan náà ni kódà alọ́mọ́kà àtúnṣe àdúrà bákan náà ni àṣàdúrà wọn ní kí ni ó gbàdúrà wọ́n ní àmì mi tẹ́yìn mi mọ̀ pé ọlọ́run bínú lọ́wọ́ ẹni ọlọ́run bá bínú sí ìlú ìsàdúrà ànábi ni máa ń lànà lọ́sí àdìlá gbogbo ẹni tó bá gbàdúrà lẹ̀ tí ò sí má tí ò béèrè nítorí ẹ̀kọ́ máa béèrè lọ́wọ́ ọlọ́run tí ò béèrè má yẹ ọ̀kan tó bá àlè ọlọ́run sì máa bínú sí ọlọ́mọṣẹ́wà lẹ́ni tó lọ́wọ́ bínú sí jama má jáde ọ̀ṣọ́ àdúrà máa ń gbà lọ ìdásùkò tó ti gbà lọ́wọ́ rẹ̀ èyí tá a fi mọ pàtàkì àdúrà òun náà ni pé táàríkù dùá ẹni tó fà dùá lè tí o ṣàdúrà mùsítẹ́kì dùrọ̀ àánú tó sì gbéraga yìí pé ṣàdúrà ni wàá máa mú yàn dé lórí lórí ó sì gbéraga kú bí àdúrà ó ní ṣe àdúrà ni máa ń sọ yọdún yẹn ńlá ni àbíkẹ́ kàwé àbíkẹ́ súnmọ́ àwọn yẹn ńlá àbíkẹ́ ní kẹ́lẹ́ jírí yóò pé kẹ́ máa rú àwọn bísíǹnẹ̀sì kẹ́ sí kẹ́lẹ́ lè kọ́gbọ́n lọ́dọ̀ sádùá ni wàá sọ ìyàndé lórí rẹ àbádùá ni máa ń dáàbò bo ni mùsùlùmí àánú ó sì gbéraga kó bí àdúrà kó wọn sàdúrà mọ́ wàá dàwọn lọ́wọ́ bíi náà jahannam ọlọ́wọ́ bá Allah ó promise rẹ̀ wípé ẹni tó ń sì gbéraga pé àdúrà kò sí nǹkan kan tí òun lè rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ promise rẹ̀ pé yóò wọ́n náà jahannam ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́nu ẹgbẹ́ tí wọ́n ní à sádùá wà lẹ́nu eléyìí tí mo lẹ́yìn èyí tí mo lẹ́yìn àbíkẹ́yìn ó jáde sí ọ ọ̀rọ̀ àdúrà kílẹ̀ yóò yọ mọ̀ ní ọlọ́run kí n ṣe yí o ọlọ́run yóò ṣèkà o àti kí èèyàn lọ́lẹ̀ bí àwọn ayé kan bá àwọn tí wọ́n ń ṣèkà wí. ẹni bá ń ṣe ìgbéraga tó ní òun ti kọjá àdúrà tí wọ́n dàkùn tòrọ lóhun ẹ má ṣàdúrà fún òun òun náà bóun ṣe wáyé wọn ti ṣàdúrà mọ́ wọn lọ́wọ́ bá promise rẹ̀ pé tó ti jáde láyé ń bọ̀ wá wọ náà jahannama ọlọ́wọ́ bá ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́wọ́ bá ní ọba yìí sọ fún yín pé ẹ pè òun òun dà yín lóhùn ọlọ́wọ́ ní ẹ pè mí dà yín lóhùn innal ladina yastakbiruna an ibadati ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n máa ń ṣègbéraga kó nínú àdúrà ìbáàdà tọ́lọ̀ ń sọ síwájú òun náà ní àdúrà ọlọ́run gbogbo àwọn tó máa ń ṣègbéraga kó níbi àdúrà sayadkhuluna jahannama dakhirin ọ̀wọ́ọ̀wọ́ lòun kó wọnà jahannam ọlọ́run bá ní wọ́n ń bọ̀ wá wọn fàdúrà yóò máa ṣàdúrà yóò máa tọrọ oríire ayé yóò máa tọrọ oríire ọ̀run ẹni fàdúrà lẹ̀ tí ò tọrọ oore lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ní ó fẹ́ wọ jahannama ni yóò sì wọ ìtumọ̀ ẹni pé tá a bá fẹ́ wọ náà tá a fẹ́ wọ janna àdúrà ọ̀pọ̀ àdúrà lámàṣe nínú àwọn táàfùmà pàdúrà pàtàkì òun náà ni pé àdúrà ìmọ̀ àtàdúrà tawakkul ala al-qadir al-qawi al-hayy òun náà ni ìgbáralé alágbára ẹni tó ní agbára tó sì jẹ́ alààyè tí wọn ò fara tì nǹkan kan tọ́jà pé gbogbo nǹkan ló fara tì í ọba tọ́jà pé òun nìkan náà lọ́ba tó ní tọ́jà pé gbogbo ohun tó kù wọn ní ọba tọ́jà pé nìkan náà lórí ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ́jà pé gbogbo tó kù wọn lórí lọ́dọ̀ ọba tọ́jà pé nìkan ní máa fún ni gbogbo tó lọ́ọ́ dá tó kù wọn lè fún yàn ọba tọ́jà pé nìkan ní máa gbà lọ́wọ́ yàn gbogbo tó kù nílé ayé wọn ò lè gbà lọ́wọ́ yẹn ọba tó jẹ́ pé òun nìkan náà lọ́ba alágbára kò sálágbára ní lẹ́yìn ọlọ́run bí ìbá ti wá fara ti alágbára èèyàn fara ti alààyè tí ò ní kú èèyàn fara ti ẹni tí máa ń fún yàn tó nìkan náà ní fún yàn èèyàn fara ti ẹni tó dé pò ló ní àṣẹ lọ́dọ̀ àṣẹ máa ní àṣẹ máa nímá àṣẹ kú àṣẹ máa bẹ láyé àṣẹ ọyá lágbájá ọyá máa gòkè lágbájá ọyá padà sílẹ̀ àṣẹ yìí ẹnìkan dà lónìí lọ́wọ́ a sì fẹ́ kọ́lọ́ wọn pàṣẹ fún wa náà ni kọ́ pàṣẹ lórí tí ń ṣe wá kọ́ pàṣẹ fún wa lórí tá wá káṣíìrí nǹkan náà wọ́n ní ìmọ̀ àṣàdúrà yìí ń túmọ̀ pé èèyàn ti gbára lé alágbára ẹni yẹ èèyàn ńlá ni torí pé o ti gbára lé ọba tó tóbi jù tó jẹ́ ọba dáadáa ọba náà wọ́n tó bá ń ṣàdúrà ọ̀yẹ́kẹ́ mi lọ balẹ̀ wípé ọlọ́run bàbá tó wá súnmọ́ lọ́wọ́ ọba náà ẹ̀mí rẹ̀ wá balẹ̀ gbogbo tí ń dẹ̀rù bá àwọn èèyàn kò ní dẹ̀rù bá wọ nítorí pé o ti mọ̀ pé ọba tó ń kírun ọba tí gbọ́ ni ó sì ní lọ́dọ̀ ó sì lè fún yàn. wọ́n ní ahmed ti dùn á ẹ̀yin mùsùlùmí nínú tá a fi mọ pàtàkì àdúrà òun náà ní pẹ́kálẹ̀ gbà pé àdúrà òun náà ní al-qurratul wahidatu àdúrà òun náà nìkan ní agbára ẹyọ ọ̀kan ṣoṣo tọ́lọ́run fún gbogbo àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run wípé kí wọ́n máa fi ṣàgbára àdúrà yìí náà ní da wọn tí wọ́n fi ń jà àdúrà yìí náà ni wọ́n gbójúlé tọ́lọ́run fi fún wọn níṣẹ́gun àdúrà yìí náà ni wọ́n gbójúlé tí wọ́n fi ń rànà ṣe ọlọ́run gbé wọn kalẹ̀ fún wa láti dúró wípé àá ẹ̀bẹ̀ ara àwọn ànábì ọlọ́run wọn ò lágbára mí nkọ̀kọ̀ àwọn ànábì ọlọ́run wọn èdè sòṣè àwọn ànábì ọlọ́run wọ́n yẹ ẹgbẹ́ awo àwọn ànábì ọlọ́run wọ́n yẹ awọn múlẹ̀ àwọn ànábì ọlọ́run wọ́n yẹ sóògùn àwọn kankan gbé lẹ́yìn kan ti ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ wọn ní fún wa ife ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ọlọ́run dákọ̀ ànábì àyùbá nígbà tó rẹ̀ àárẹ̀ náà pọ̀ gan àárẹ̀ náà àárẹ̀ ní ten years jáde kó ní yàrá ọdún méjìdínlógún ọlọ́run wa dá rọ́bà tó ọlọ́run oníwọlọ́m aranimi wà á ń ta arahamur rahimin kò sẹ́nìkan tí ń sàánú tọ́lá àánú tó wọ ọlọ́run ìwọlọ́ba tọ́lá àánú ju gbogbo àwọn tí wọ́n ń sàánú lọ sàánú mi fastajabna lahu ọlọ́run láàfin sàánú ẹ̀ adáhùn òpópó rẹ̀ agbàdúrà rẹ̀ fakashafna má bihi min durr gbogbo ònira tí ń ṣe ọlọ́run bá ní àmọ́ gbogbo ẹ̀kú lára rẹ̀ tí òkun kankan má ayọ̀ mọ̀rírì mo pè wá lára rẹ̀ àdúrà lọ́gàjù nínú àwọn nǹkan tó máa fi bẹ̀ ọlọ́run wọn ní kọ́ mọ́lógún ìwòsàn o àbádùá lọ tẹ̀ra mọ́ tẹ́wọ́ lọ́wọ́ bá aláàánú fún ọlálàáfíà kìí ṣoògùn tó lọ gàgà ọlọ́wọ́ bá gbé ìtàn Ànábì Zakariya wá fún wa kọ́ máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ti kọ̀nfàmù pé wọn ò lè bímọ mọ́ àbá àwọn tí wọ́n ń bímọ tó máa ń padà àbá àwọn tó jẹ́ pé wọ́n lóyún oyún ń bọ́lẹ̀ ọlọ́wọ́ wá gbé ìtàn Ànábì Zakariya wá fún wa yìí pé ẹ̀fẹ́ yọ ẹ̀gbọ́tàn Zakariya ni gbogbo àwọn tí wọ́n ti sọ fún pé ó ní low sperm count ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wọ́n jẹ́ ilé wa yìí pé àfikún ọ̀bá ti pàṣẹ pé yàn ní bímọ yàn ní bímọ gbogbo ọjọ́ wọn kàálẹ̀ yìí kò sí ìyè tí ń di ọlọ́run lọ́wọ́ ń bẹ̀ bàbá rẹ fún yàn lọ́mà ọlọ́run ọba ni wọ́n Zakariya ọlọ́run ọba ni iṣẹ́ ibi mo ti sọ̀tàn Zakariya fún yín ibi mi adá rẹ̀ báwò nígbà tó ń pè ọlọ́ àdúrà lòun mi fásitì ó wọ́n ṣe mílíọ̀nù nìkan wà á ta xeyọ̀rọ̀ wà rẹ̀ sí ìwọ ọlọ́wọ́ ọba lọ́ba tí yóò dogun gbogbo tí mọ́lẹ́ ayé yìí fún mi lọ́mọ tí yóò dogun mi fásitì jẹ́bùnà àlà ọlọ́wọ́n bá ní ìgbà tó pè wá ọlọ́ni àti dàlú wọ́n wà hábùnà àlàwé yàhya ọlọ́wọ́n bá ní àti tààlọ́rẹ̀ yàhya wọ́n àṣùláhànà àlàwé záwùjà ìyàwó rẹ̀ tó náà ti darí gbẹ̀dọ̀kúdọ̀kú ọlọ́run bá ní àṣàtúnṣe rẹ̀ ìyàwó tá a wí àgbà ni kò lóyún ọlọ́run náà àṣàtúnṣe rẹ̀ ó sì lóyún ó sì bímọ àwọn méjèèjì arúgbó ni wọn ẹran dúdú ara wọn ó ti di funfun ọlọ́run jẹ́ fún wọn lọ́mọ. nínú ìgbàgbọ́ táwọn Zakariya ní àti ìyàwó rẹ̀ yìí tí wọ́n náà bá ní ọlọ́run ọba aláwọ̀ fún ọlọ́mọ tí gbogbo dókítà tí wọ́n ti tẹ́sì rẹ̀ gbogbo dókítà tí wọ́n ti gbowó lọ́wọ́ ẹ̀ tí wọ́n máa ṣèmọ̀ pé bàbá yìí ìyá yìí kí lẹ́wà lò ẹwà sọ pé àìlò kankan lẹ́yìn àdúrà ọlọ́run ọba ní àwọn anábìyà ọlọ́run innahum kanu yusari'una fil khairat wọ́n máa ń béèrè orí lọ́dọ̀ ọlọ́run wọ́n máa ń béèrè lọ́dọ̀ ọlọ́run wọ́n yẹ̀dẹ̀ àwọn nana ọlọ́run ọba ni wọ́n máa ń pè wá wọ́n máa ń ṣàdúrà gan rọ́gàbà wọ̀rà àbà wọ́n máa fi ń béèrè wọ́n sì máa fi ń béèrè dáàbòbò ká dáàbòbò àwọn níbi àbúrò ayé wọ́kànù lánàá khashayin wọ́n bẹ̀rù wa púpọ̀ ara àbẹ̀rù wa tí wọ́n bẹ̀rù wa ni pé àwa nìkan ni wọ́n máa ń pè wọ́n yìí pè nǹkan míì ọ̀yẹ̀kẹ́rù ọ̀bà ọ̀ wọ́n tó ń kẹsẹ́ wù ọ̀bà ọ̀ wọ́n tó ń palẹ́ àjẹ́ ọ̀yẹ̀kẹ́rù ọba ọ wọ́n tó ń pe àwọn òkú ọ̀yẹ̀kẹ́rù ọba ọ wọ́n tó ń pe Jésù gbogbo ẹni tí ń pe ntọ́lọ̀ ń dá pátá pé kó sàánù kó gbà àwọn ọ̀tá ara ní ọlọ́run láwọn ànábì ọlọ́run ọba wọ̀kánù lànà ọ̀ṣẹ̀ṣẹ̀ àwa nìkan ni wọ́n ń pè nítorí pé wọ́n bẹ̀rù àwa nìkan abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kó lọ́n fura sínú àwọn ẹni rẹ̀ àfa àkéwòtó kéènì ó tún ní ké náà sì ní kéwòtó kùtó ké sórí gbogbo èyí tó kéèdè ọ̀fẹ́ dàngárù yẹn yóò dákọ̀ padà kó padà kó lè ra tíra kó tún alukurani ka dáadáa sọ ma pé kọ́là zéwò kí n sọ látàárọ̀ yìí kọ́là láwùn ní sọ ọlọ́nsọ ọlọ́nsọ ọlọ́nsọ nínú alukurani ló sì wà jama ẹni máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́ọ̀bà àlá ó jẹ́ amagbára àdúrà ipe kò sí nǹkan kan tó wà nílé ayé yìí téèyàn ò lè rí nípasẹ̀ àdúrà ọlọ́run sọ̀tà anábì suleiman ọlọ́run bá ní anábì suleiman ọkàn jòkó jọ̀kan ló bá wú jẹ́jẹ́ ọ̀jẹ̀nu wúwẹ́wúwẹ́ ó ní kọ́ọ̀là rọ́bì ọlọ́run bá ní ọ sọ pé ìwọ ọlọ́run ẹgbẹ́fẹ́rẹ́ lè ṣàforíjì fún mi wàhábìlì wà tàmílọ́rẹ̀ múlíkàn dámilọ́lá láwọn bàgẹ́ ilé àhàdìmẹ̀bàdì tó ní dá ẹnìkan lọ́la rú ẹ̀ táyọ̀ fi parí ìnàkà antal wahab nítorí pé ìwọ ọlọ́run ọba nìkan lọ́ba tí yé tààyàn lọ́rẹ̀ ọlọ́run níbo ṣe ń báyìí àdàlọ́lá ọlátọ́lọ́run dá nàbí Suleiman ọkọjà bẹ́ẹ̀ èèyàn tó lọ́wọ́ dànù rẹ̀ lábẹ́ tí ò ní sórí ibú à kò tó nǹkan ló fi ń sọ pé ìhè irú ọlá tó dá mi pẹ̀lú àdúrà yìí ṣe wọ́n tún ṣerú ẹ̀fẹ́ lómi mọ́ o èèyàn nírú ọlá báyìí kọ́ má ṣẹ̀ṣẹ̀ gbé o ànábì wa ó sì wá málèjì ọlá náà ó sì sìn ọlọ́run ó tún fọlá náà ó fi sìn ọlọ́run ọlọ́run fún lọ́lá tó pọ̀ rẹpẹtẹ kí ló wá káàkiri tó wọn lè darapọ̀ mọ́ ẹgbẹ́ àgbà kí ló ń wá ká tó ń lọ́dọ̀ bàbá ológun bàbá ológun tí ó da ọlọ́lá sóun náà ní bàbá lọ́lá kò ní jòkó nugbó bàbá lọ́lá ibi tọ́wọ̀ nkẹ́ wà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run fún anábì Suleiman nípò nítorí àdúrà àdúrà nìkan ti tó yọ́n bá ń sọ fún lẹ́yìn yorùbá pé àdúrà nìkan ò tó lẹ́yìn àdúrà orí ibú ló kù kọ́ wọn ṣe. anábì alóhùn alayhi salatu wa salam ọlọ́run ọba aláàtúngbé ìtàn tiẹ̀ náà wà ká lè mọ̀ pé àdúrà lágbára púpọ̀ wa wípé gbogbo wa lọ̀tá lé ọ̀tá tá a rí làwọn èèyàn ọ̀tá tá a rí òun náà làwọn àlìjànú àwọn ọmọ èṣù àtàwọn tí wọ́n ti ṣiṣẹ́ lọ́fíìsì èṣù bí àwọn ológun bí àwọn àjẹ́ bí àwọn èèyàn burúkú àwọn olójúbó ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lójú yé wa wípé àwọn èèyàn burúkú ń bẹ tí wọ́n ń lépa wa wọ́n ń lépa ẹ̀mí wa wọ́n ń lépa àláfíà wa wọ́n lépa kọ́bàjẹ́ fún wa wọ́n fẹ́ fojú kójú wò wa oore tọ́lọ́ ń ṣe fún wa odò mọ́ wọn ọ̀tá ń bẹ ọ̀tá wà àmọ́ ìṣẹ́gun ọ̀tá níbo ló kò sí níbi àgbélépọ̀tà kò sì sí níbi àwọn ẹsẹ̀ ayé kò sí níbi àwọn ẹ̀yọ́ ọ̀nùká ó wà níbi kájọ kó sàdúrà ó wà bẹ́ẹ̀ lọ́n lọ́ta rẹ̀ lérí ibi kọ́ lọ́n gbé ọlẹ́kẹ̀ rẹ̀ ọlọ́run mú tàwa nínú Koran kálíbà bá pàtàkì àdúrà ọlọ́run bá ní kájíjábá ti kọ́bílà nǹkan ọmọ náà ọlọ́run bá ní àwọn àjọ náà wọ́n ti pe Nuhu náà nírọ́ kèyí sí àwọn àjọ tiẹ̀ ìwọ Muhammad nìkan náà ni wọ́n máa pè ọ́ nírọ́ Nuhu náà àwọn àjọ rẹ̀ pè nírọ́ ọ̀kadìjàbù abudana wọ́n wá ń pe orú wa nírọ́ ọlọ́run bá ní ẹrú wa wọ́n parọ́ ma wọ́n bá ló kọjẹ́ wọ́n ló purọ́ ni gbogbo bí ń sọ nírọ́ nípa wàkọ́ọ̀lù majinun wọ́n tún wá pè ní wèrè wọ́n ní wèrè ni wọ́n ní eré ti dàrú wọ́sdójẹ́ wọ́n dún màwúrú màwúrú ma wọ́n halẹ̀ máa kí á pa èmi rẹ̀ bọ̀ ó dọdún tí bọ̀ ó kú wọ́n fojú sunkún ẹ̀ wọ́n dẹ́rù bá fada àrọ̀bà ọlọ́run bá ní anábìnú ọwọ́ bọ́sọ̀kọ̀rọ̀ ọwọ́ pè ọlọ́run àní magalobon fantashir ó ní ìwọ ọlọ́run àwọn èèyàn wọ́n pọ̀ jù mí lọ àmọ́ mọ owó lára náà sí mọ́sẹ̀ ìrìnà mi ṣe lérí wọn ọlọ́run fọ́fà tá a ní abúwá bọ̀ sàmà ọlọ́run bá ní aṣọ fún nóòfù pé fi wálẹ̀ fún wọn wọ́n jìyà á sì pa wọ́n rẹ́ ìwọ ló borí wọn ọlọ́run la sílẹ̀kùn sámà pẹ̀lú omi múnihàmírí tí ń da gìrìgìrì وفجرنا الأرض عيون ọlọ́run bá ní a ní kílẹ̀ náà kọ́ máa ti omi jáde فالتقى الماء على أمر قد قدر ọlọ́run ní kó omi méjèèjì ó pàdé kó gbé wọn lọ omi gbé àwọn ọ̀tá ànábì nù lọ ni tí wọn bá ń ṣàdúrà ọlọ́run bọ́ ṣẹ́gun àwọn ọ̀tá rẹ̀ ẹ̀yọ́ máa yá ní ọ̀sìn wa à ń di nǹkan má di máa sọ nǹkan má pákọ́ kan o ọ̀sẹ̀sẹ̀ bọ́ sọ́wọ́ ọ̀tá ìgànnù torí pé èṣù lọ́dà yìí tó ń ṣe ńlẹ̀ tọ́ bá ti gbára ti ọlọ́run lọ bọ́kù lọ́wọ́ èṣù àdúrà sí ló máa ṣe wọ́n wà lọ́lẹ̀ bá àwọn afa kan kọ́ ní tọ́mà sí ara dáàfin ma pàtàkì àdúrà òun náà ní fẹ́lọ́n tó ń gbé tà nẹ́bí Ibrahim wa wípé bóò ni a ṣe bẹ̀ lọ́hùn tí ìlú ó fi da tí ó fi rọrùn nítorí pé bílù ọ̀bá da gbogbo àwọn táwọn ń bẹ̀ àṣì nínú rọrùn gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní ẹbọ tí wọ́n máa ń ṣe ní ìwọ̀n gbogbo ìlú kọ̀ọ̀kan ni wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n máa ń gbé gbogbo ìlú kọ̀ọ̀kan ni wọ́n ní àwọn ìrúbọ tí wọ́n máa ń ṣe gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní ètùtù tí wọ́n máa ń ṣe gbogbo ọjà kọ̀ọ̀kan ló ní ètùtù ni wọ́n ní e, ìrúbọ kọ̀ọ̀kan tí wọ́n máa ń ṣe torí kí ìlú ọmọ bá dàrú bóyá kí àwọn èèyàn ká má bàa máa kú lọ́wọ́wọ́ àbí bẹ́ẹ̀ sì kọ́ kán lè máa rí jẹ kán lè máa rí mu kán lè máa bímọ nírọ̀rùn gbogbo ìlú kọ̀ọ̀kan iná ló ní tọ́gbára lé téèyàn bá jẹ́ mùsùlùmí ọlọ́run bá aláà lọ́ọ́ máa pè fún ìlú rẹ̀ gbogbo àwa tí adé eléré ìlú àdúrà láàsọ fáwọn àfa kan máa bá wa ṣe gbogbo èèyàn àfa ẹ máa rántí ìlú nínú àdúrà tẹ́nìkọ̀ọ̀kan yín bá ń tàdúrà o àwa náà máa dá sàdúrà fúnra wa ọlọ́run bá ní àdúrà ó pàtàkì débi pé òun ní máa jẹ́ kí ìlú ọ̀rọ̀rùn ọlọ́run wá gbé ta nábì Ibrahim wa ọlọ́run bá ní wọ́n ti kọ́ ọ̀rẹ́ Ibrahim ọlọ́run ní ẹ̀sìn bẹ̀ nígbà tí Ibrahim ti ń sọ pé Rabbi ja'al hadha al-balada ìwọ ọlọ́run ìlú mọ́kà yìí mọ́sà sí nílùú ìfọkànbalẹ̀ wajannabuni wa baniya an na'buda al-asnam ìlú Ibrahim àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ mi léwà jìnnà sí ká máa bọ̀rìṣà torí pé òrìṣà yìí máa ń tún mú ni nígbà covid nineteen tí ó jáde ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà ló ti jáde ní China ọ̀dọ̀ àwọn abọ̀rìṣà àwọn tí wọ́n gbà pọ́lọ̀ ń bẹ̀rẹ̀ ìyá rẹ̀ ń gbogbo wá ń jẹ lọ́wọ́ ìjàmbá nítorí pé n tó bí ọlọ́wọ́ bá níbi láyé òrìṣà ni bọ́lá bá ṣẹ̀fẹ̀ gbé èèyàn yà ìyá máa fún yẹ kí èèyàn bá ṣe òrìṣà tó bá jẹ́ òrìṣà ni ìyàtọ̀ làwọn jẹ àwọn èèyàn kékeré onírúgbìn àwọn ọjọ́ ànábì nù lọ ìjàmbá nítorí òrìṣà tí wọ́n ń bọ̀ ẹ̀yọ́ ya nínú ẹ̀sìn wa corona virus tí a wà nù ẹ̀ kò sí nǹkan kan tí ó là wá ń bẹ̀ tí ìlú wa fi padà sípò lẹ́yìn àdúrà ànábì Ibrahim àdúrà ló ṣe ọlọ́run sì gbàdúrà náà ẹ̀bẹ̀ ẹ̀dẹ́ maka ẹ̀bẹ̀ ẹ̀rí gbígbàdúrà náà bẹ́ẹ̀ rí ibi wọn náà lọ maka síbi wọn náà ń gbọ́rọ̀ síbi wọn wò lórí tẹlifíṣàn ó rí bíbi ṣe rí ni kò sí ń tọ́fà àdúrà ni àdúrà làwọn náà máa ṣe tí ìlú wo fi dáa kẹsì pé a máa wá pé a ní ìrúbọ kan tá a máa ṣe ètùtù kan tá a máa ṣe orí ibú lọ́wọ́ ń bẹ́ o tí wọ́n bá sì ń ṣe tọ́ba lágbára àti bá wọn lọ́wọ́ kọ́ mọ́ bá wọn ṣe o torí tí ìyá bá dé ẹ̀jẹ̀ jẹ́ ni àwa bẹ́lọ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́mọ́sà jẹ́ àmà pàtàkì àdúrà jù báyìí lọ salamu alaykum wa rahmatulahi wa barakatu. salamu wa rahmatulahi wa barakatu adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run bá tí ó ṣe ní ọ̀rùn fún fadilatu sheikh Qamaruddin Yunus Akorede kọlọmba kí ó bá lọ́rọ̀ ní wọn lórí dáadáa ọlọ́mba tó ṣe lọ́rùn fún wọn kọlọmba kó má ṣàjẹ́ àgbẹ̀yé kọlọmba kó dékèmí àti ìlọ pàtàkì àdúrà káwa náà ká wá lọ káwa náà ká máa tẹ́wọ́ sí Allahu subhanahu wa ta'ala lórí gbogbo àwọn bùkátà wa àti gbogbo nǹkan tá a bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ba àbí Allahu subhanahu wa ta'ala kọlọmba kó má ṣàìgbàdúrà wa ní ọ̀la a máa gbéyẹ̀wò báwo la ṣe ń ṣe àdúrà tí àdúrà òfin nítẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́wọ́n ba àbí Allah subhanahu wa ta'ala kó má sáà ṣe ogun àjọlá lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.